iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ san ẹ kú ìjímọ̀ ẹ kú òníye ẹ kú òjò ẹ ìjókòó lé ìkànnì wa lé rédíò wa wed education kókóyìn ó wà níbi lákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ kọjá ọmọdé wọn yóò lọ ìdánwò yá ń pè ní back èsì rere jáde. èkejì a lọ ìlú Sẹ̀mẹ̀ Sẹ̀mẹ̀ city ọmọdé wọn wọ́n ń ṣe ayẹyẹ ẹdẹ kan yá ń pè ní Olympiade Internationale Intelligence Artificielle àwọn yọ geere alɔ eluna nyamagbɔ ɛkɛta alɔ elu wa zakpo zakpota ɛma bi nɔɛ wa elu zakpota ni ari mɛwa maka axɔsu bokɔ wɔn ṣẹlẹ̀ nyamagbɔ wɔn kpa lalɔ elu togo àwọn náà wọ́n lọ ìdánwò ìbáàkì wọ́n àpọ́líbẹ̀ yàmà gbọ́ ẹ̀ka ọ̀ yìí ìjókòó. oníyàmíọ́ ẹ ká san ẹ kú ìjọ ìjímọ̀ lákọ̀ọ́kọ́ náà ọ̀sẹ̀ ọkọjá wọ́n fún èsì rere ọmọ wa wọn lọ ìdánwò à ń bac ní ní gbogbo ìlú ìbẹ̀nẹ̀ ọmọdé wọn àwọn wọn yege wọ́n yege gan-an ní ọ̀gái jẹ́ ọ̀gái directeur tofil de bac yìí à ń pè ní Alphonse da Silva ó sọ sọ pé ọ̀tẹ̀ yìí ọmọ wa wọ́n ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ gidi ní iṣẹ́ òun ṣe àlàáfíà àwọn èkó kọjá wọn ọkọ máa ṣe jàǹbá sí wọn ló sì sọ̀sọ̀ pé yẹ́yẹ́ kọjá ẹ̀ ó bá di ọ̀la àwọn míẹ̀ àwọn kọjá wọn wọn lọ hún à ń pèlè épreuve facultative wọn ṣe lọ́la ó bá di ìjọ yìí monday àwọn wọn àtọ́ lọ yìí bí wọn ń pèlè àwọn lọ kèékà ń bọ́ sí rẹ̀ épreuve à ń pèlè sportive ní wọ́n á fún nọ́ọ̀sẹ̀ náà wọ́n á fún gbogbo àwọn tó kọjá wọn wọ́n bá kò libẹ̀ wọ́n bá di ìjọ jimá yìí ń bọ̀ wọ́n á tọ́ fún àwọn ẹ wọ́n ṣe wọ́n à ń pèlè april ohal ní wọ́n di ìjọ sátọ̀dé wọ́n á fún gbogbo èsì yìí yìí ń pèlè délibération finale wọn kálukú wọn máa gbọ́ lásìgbọ́ yẹn la sọ pé àsọ sétí yín abákòlì bẹ́ẹ̀ a lọ ìlú ẹ̀ e, ẹ̀ ń pè ní Zakpota ké ló ṣẹlẹ̀ ní Zakpota ọ̀gá ìwà mẹ́ẹ̀ẹ́wà yà ń pè ní mabino ye wa yà ń maka mbaka akọ́sùbùkọ̀ ó ṣe ìpàdé kan pẹ̀lú ìlú yìí sàpótà ní lípàdé náà wọ́n fọ̀ púpọ̀ fún wọ́n sọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni ké òun é ọmọdé ọ̀hún àjókò yà ń pèlí tábàn kò sí nọ́lé iléèwé wọn náà ní òun náà ó sọ pé ọgọ́rùn-ún kan àbọ̀ wọ́n ń bè ní wọ́n nílò wọn kò lò fún ọdún ń bọ̀ ní iléèwé yéwọn àkọ́ yéwọn àtọ́ṣe òun náà tó jẹ́ ọgọ́rùn-ún kan ó lé mẹ́fà ní wọn ibi yẹn wọn àjókòó sí ni. Hui, ọtọ àádọ́ta mẹ́rin pẹ̀lú mẹ́jọ. Nísì sọ pé òun bẹ ọ̀gá ìlú wọn wọn kò fún ìrànlọ́wọ́ sí àdúgbò ètò wọn kọ̀mí ètò wọn yé ń jẹ́ sàkúta làgbọ́ ni ká sọ sétí yín. bákò libẹ̀ a lọ àdúgbò Sẹ̀mẹ̀ Yáǹpẹ̀lì Sẹ̀mẹ̀ City kéènì ó ṣẹlẹ̀ níbẹ̀ ohun pàtàkì ó ṣẹlẹ̀ níbẹ̀ ni kéènì ọmọ ìwà wọn wọ́n ṣe ìdánwò kékeré kan ní oníyà ọgọ́rùn kan àbọ̀ ló wá sí di ìdánwò náà wọ́n sì yan àwọn mélòó kan nínú eh, àwọn òkú wọ́n fún ọ ní ẹ̀bùn ẹ̀bùn dáadáa ní lijoko libẹ̀ àríwá bàbá ẹ̀ wa Abdul Abraka òun ló jẹ́ ọ̀gá yànpẹ̀lì directeur de système d'informatique de sẹ̀mẹ̀sìtì ó sọ sọ pé òun ẹ ọmọdé òun ṣe ń dì sí òun ẹ tótóni ọ̀hún é wọn lọ iwájú fún hun gbogbo hun hun ṣe ní líbẹ̀ alaba mínísítà wa yẹn sẹ́dámi mẹ́dẹ́gàn fagla òun ló jẹ́ mínísítà yóò iléèwé lágún ó sọ sọ pé ń wé à ń ṣe lílùú yìí wa ohun pàtàkì ni ni ọmọdé yẹn ohun kókó wọn lè jẹ yé ọmọdé yẹn lè ní ìmọ̀ tó tó nọ́nà ẹ̀ ohun dáadáa ni abakoli bẹ́ẹ̀ mínísítà wa yan pèlí mawuna akplọ̀gán òun ló jẹ́ mínísítà yé bótújó hun yan pèlí ministère de la transformation digital òun ló jẹ́ ọ̀gá libẹ̀ o sɔnsɔn pe hun ṣẹlẹ̀ li sɛmɛsiti hun ye onia hun ye ọmọdé ń kọ́ hun ọmọdé ń ṣe ó lè jẹ́ ó jẹ́ nǹkan yé àmú ọ ìlú òkè ní ní ìpàdé yẹn àwọn mẹ́jọ ni wọ́n lọ ìlú yẹn pè ní Astana ní Kazakhstan ní oṣù ń bọ̀ n'inwala ce kinieli ìlú yẹn làgbọ́ ká sọ ká sọ pé ká sọ sétí fún yín. abatoko libẹ a lọ ìpàdé lakun e ṣẹlẹ̀ ìlú yìí Kútọ̀nù ibi à ń pè li hòtẹ́ẹ̀lì Azanayi lókè lókè ní ìpàdé náà náà ìpàdé náà wọ́n gbé ìwé kan jáde yá ń pèlí curriculaire national ìwé kan ló jẹ́ bíbélì lakun náà ìwé yẹn ni gbogbo wọn àfẹ́kọ́ fún ọmọ ìbèlè wọn ó wà náà ìwé náà làásì lọ ẹbẹ̀ lákọ̀ọ́kọ́ náà àbá mínísítà wa òun ni ó mú ẹsẹ̀ mínísítà kalẹ̀ Pierre Nkurunziza ó jẹ́ directeur de l'enseignement maternel ló sọ sọ pé hun ehun ṣe hun dáadáa ni àgbàlagbà yìí kò lọ iléèwé yé wọn fẹ́ bẹ iléèwé yé wọn fẹ́ kọ́ e, èdè French yà ń pè ní èdè òyìnbó wọn wọn à ní ìmọ́tótó nìyẹn á fún wọn lọ́wọ́. líkànnì àbá ìyá ìwà Aishatu Hasanan òun ló gbé ẹsẹ̀ yìí mínísítà yóò kojú mọ́ iléèwé gíga yà ń pèlè direction de l'alphabétisation et de la promotion de langue nationale ké lòun ṣe ó sọ wọ́n ń ṣe ìpàdé lákùnyè òun ló jẹ́ hun yé ó lè ran àgbàlagbà yìí kò lọ iléèwé ọmọdé yìí kò lọ iléèwé wọn ní ìmọ́tótó fún ìlọsíwájú iléèwé tiwálé benin ní abákòlíbẹ̀ à ń pe ọ̀gá kan ń jẹ́ ẹ̀fẹ́ kẹha òun ló jẹ́ coordinateur yà ń pèlí cbopt cbopt kí à ń pè é gbà òun ni ó jẹ́ coalition béninoise des organisations pour l'éducation pour tous ó sọ sọ pé òun yé wọn gbé kalẹ̀ ìwé yé wọn gbé kalẹ̀ yé ìwé kàn ní ló lè ran gbogbo onugbo lọ ní ràn lọ́wọ́ àwọn ń kọ̀wé wọn àti ọmọdé wọn ó jẹ́ ìwé kàn ìwé dáadáa ni ni ọmọ ilé kékeré ilé gíga pẹ̀lú àwọn wà ní ilé yánpẹ̀ yunifásitì wọn á gbé ìwé yẹn ká fi ṣiṣẹ́ fún ìlọsíwájú ìlú Benin àsìkò libẹ̀ àtọ́lọ ìpàdé yé mínísítà wa mínísítà wa yánpẹ̀lẹ́ Olúṣẹ́gun Àjàdí Bákàrẹ̀ ogun kan là ń pè ní sniper ogun búburú ni yéé ń máa ń pa èkúté ká máa ń pa yàmúyàmú ìgbà yẹn gbogbo mínísítà wọn jókòó líje lò wọ́n sọ pé ogun yẹn kò tọ́ ní sí wọn kò tọ́ níta lílu ìbẹ̀nẹ̀ ní mínísítà wa ó sọ sí ẹ ẹ̀kẹ́ tí kẹgbọ́n orúkọ mi ni olùṣègùn ajadi bákàrẹ èmi ni alákòóso ètò ìgbafẹ́ nínú ìjọba ìlú wa benin mo sì wá lónìí fi akíyín fi aṣọ fún yín pé oògùn kan wà tá a máa ń lò nínú àwọn ilé wa tá a máa ń lò fi sọ pé a fẹ́ pa èkúté a fẹ́ pa kankanyin a fẹ́ pa àwọn nǹkan tí wọ́n dà wá láàmú nínú ilé oògùn yẹn ò da pálípálí ń pààyàn kiri nílùú wa àwọn tí ò mọ̀ tán bá lò tán bá sì filẹ̀ kalẹ̀ àwọn ọmọ lè mu kán mu kán mu ìyẹn lè fa ìkú wa nítorí ẹ̀ ni ìjọba wa gbé ètò kalẹ̀ fi sọ pé oògùn yẹn tí wọ́n jẹ́ sniper èèyàn kan ò láti rà mọ́ èèyàn kan ò sì láti tà mọ́ èèyàn kan ò sì láti lò mọ́ lérí ìlú wa gbogbo nítorí àlà sọ fún yín lónìí kẹ́ gbọ́ èèyàn kan bá sì gbọ́ kó sọ fẹ́ lómi nítorí nǹkan tá à ń fẹ́ ni pé àwọn Beninois àwọn èèyàn ìlú wa kí gbogbo wọn kàn jẹ́ kí àìsàn wa dọ́gba nítorí ẹ̀ lóyìn ìjọba wa gbé ìtò yẹn kalẹ̀ fi sọ pé èèyàn kan ò sí láti lo oògùn e, yẹn mọ́ oògùn tí wọ́n jẹ́ sniper tó àánú ìgò funfun kan tán máa ń tà kiri nínú àwọn fè lérí ọ̀nà kiri èèyàn kan ò láti lo oògùn yẹn mọ́ ẹ ṣeun. ẹ kú ìjókòó ní àmì hàn á lọ ìlú togo lẹ́gbẹ̀ẹ́ wa níbí ké ló ṣẹlẹ̀ ọ̀sẹ̀ kọjá àwọn náà wọ́n fún èsì ìdánwò yà ń pè ní bac ní ọ̀gá yóò jẹ́ ọ́fíìsì ju baccalaureate nílùú náà ó sọ sọ pé yẹ́n wọn fún wọn ọmọdé wọn ṣiṣẹ́ gidi ni ọ̀sẹ̀ ń bọ̀ àwọn náà wọ́n ṣe wọ́n à ń pè ní oral ní ìlú togo kan ṣo náà ké ló ṣẹlẹ̀ àti ń parí ọdún àti parí ọdún ọmọdéyàn àwọn fẹ́ kọjá wọn á kọjá àwọn kò fẹ́ kọjá wọn kò ní kọjá ní àwọn míẹ̀ yẹ́n kò fẹ́ kọjá wọn ń para wọn àwọn míẹ̀ wọ́n ń fu egi àwọn míẹ̀ wọ́n ń fu ewé wọ́n ń mọ ewé ká fún ń para wọn ní àgbo yẹn ní kéèdó kódé kódé lè ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ lílu yìí Togo ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ọmọdé òun kò ṣiṣẹ́ wọn kò lè sọ fún ẹbí òun sọ pé àwọn kò kọjá ní iye wọn ń ṣe wọ́n ẹ̀ wọ́n ní wọn kò lè sọ fún ẹbí wọn àtòyẹ ni wọ́n ń lo wọ́n mọ oògùn búbu oògùn yìí kò dáa ká fún para wọn là gbọ́ ká sọ pé ká sọ sí tiyín oníyẹn sọ̀rọ̀ òun ló jẹ́ ọmọ yín àpèmí Matthew oní ń tẹ̀hún níwájú mi níbí òun ló jẹ́ Gildas Bianzan àwọ̀ àgbẹ̀ èè jẹ́ ọ̀gá ó bọ́ sí ẹ̀yìn Gloria Ajivesode oní jẹ́ ọ̀gá wa lákúnlákún ní Vital Akọ́tọ̀njí ẹ sì kú ìjọ Jímọ̀ ẹ ṣé.